بسم الله الرحمن الرحيم الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله أستغفر الله سبحان الله ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفعل ياس بسم الله نعم. نعم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم تنزيل من الرحمن الرحيم كتاب فصلت آيات قرأته قرآنا عربيا لقوم يعلمون بشيرا ونذيرا فأعرض أكثرهم فهم لا يسمعون وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه وفي آذاننا وقر وفي آذاننا وقر ومن بيننا وبينك حجاب فاعمل إننا عاملون نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أدعو بافو ولون الحمد لله ṣe ìkẹ́ àti ìgẹ̀ fún anábíwa Muhammad sallallahu alaihi wasallam ọlá ọlọ́run kí ọlọ́run tí a ṣe fún anábíwa Muhammad kó máa lọ bá gbogbo àwọn ará ilé ẹ̀ àti gbogbo àwọn sàhábà àti gbogbo àwa tí a wà lójúpọ̀nà anábíwa Muhammad títí di ọjọ́ ọ̀gbìndẹ̀l qiyama so in tí a fi máa rán wa létí lé ní òun náà ni ta ti gbọ́ yẹn òun náà ni suratu Fussilat مكية سورة أولون سكالفون نبوة محمد صلى الله عليه وسلم نيل مكة أقوى أقوى أقوى أنفانين بأنه سورة فصلت تي أما شلاية فراوة ني إنوشو البركة وإنوشو رمضان abẹ́ ọlọ́run bá àlékè ọlá wípé gbogbo dáadáa tí ń bẹ nínú Suratu Fussilat gbogbo oore tí ń bẹ ń bẹ ọlọ́run kò fi kárí gbogbo wa àmín ya rabbal alamin. àmín. sọ ọlọ́run bá àlékè ọlá sọ fún wa wípé hamim gbólóhùn hamim gẹ́gẹ́ bí àwọn al-mufassirun àwọn afọ́ onítafsir gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣàlàyé wọn ní Allahu a'lamu bi muradihi àwọn harafi tí ọlọ́run fi bẹ̀rẹ̀ àwọn súra kankan nu Qur'an ìmí ọlọ́run bẹ̀rẹ̀ pẹ̀lú alif lam mim ìmí ọlọ́run bẹ̀rẹ̀ pẹ̀lú alif lam ra ìmí ọlọ́run bẹ̀rẹ̀ pẹ̀lú alif lam mim sad àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. sọ àwọn harafi kò séèyàn kan tí ó sọ fún yín pé òun mọ̀ ẹ̀ ẹni bá sọ fún yín pé òun mọ̀ ẹ̀ irọ́ ni anabuwa muhammad sallallahu alaihi wa sallam anabi ni allahu a'lamu bi muradihi ọlọ́run àti òjíṣẹ́ ọlọ́run nìkan ló mọ in tó gbà lérò pẹ̀lú àwọn huruf muqatta'ati gbólóhùn àmìmì ọlọ́run bá àlékí ọlá àbí àwọn harafi hawamim méje ló wà nù alqur'an ó bẹ̀rẹ̀ pẹ̀lú èyí tó wà nù suratu ghafir توفي دي سورة الأحقاف سو إلياس أبان نعم. سورة غافر ما ولا لون شبيرية نعم بسم الله الرحمن الرحيم نعم حميم تنزيل الكتاب من الله العزيز العليم نعم ألا كوكو ني نعم. نعم غافر الذنب نعم تفضل غافر الذنب وقابل التوب شديد العقاب ذي القول لا إله إلا هو إليه المصير so eléyìí ni ọlọ́run júwe fún wa nínú Suratu Ghafir bẹ́ẹ̀ náà ni ó wà nínú Suratu Fussilat wípé ìbẹ̀rẹ̀ súra ẹ̀ Hamim lọ́lọ́run fi bẹ̀rẹ̀ òun ló jẹ́ lẹ́ẹ̀kejì a tún rí inú Suratu Shura náà. الله انتو بسم الله الرحمن الرحيم حميم حميم هذا حميم حميم عين سين قاف كذلك حميم عين سين كذلك يوحي إليك وإلى الذين من قبلك الله العزيز الحكيم ọlọ́run tún júwe fún wa nínú sórọ́tò Ahqaf ألني حاميم تنزيل الكتاب من الله العزيز الحكيم حاميم تنزيل الكتاب من الله العزيز الحكيم سورة سيكو أتي سورة الزخرف أتي سورة الجافية أتي سورة الدخان أري ويبي أمو سورة يمو بيرك بلو حاميم أمو بلوين ó ní tọ́lọ̀ ń gbà lérò pẹ̀lú wọn so gẹ́gẹ́ bí mùsùlùmí a ní máa torí pé a fẹ́ wádìí gbogbo ìtumọ̀ tí ń bẹ nù Qur'an ká wá sọ pé a mọ gbogbo ntọ́lọ̀ ń gbà lérò nù Qur'an so ntọ́lọ̀ ń bá fi mọ̀ wá òun ló fi mọ̀ wá a sì lè béèrè lọ́wọ́ ọlọ́run wípé ọlọ́run kí ló dé tó fi nǹkan báyìí mọ̀ wá la yusalu amma yaf'al so a tó lẹ́ni tí ń béèrè ọlọ́run wípé kí ló dé tó o ṣe fi kíní ìmọ̀ wá so ìmọ̀ tọ́lọ́n bá fi mọ̀ wá òun ló fi mọ̀ wá èyí tọ́lọ́n bá fi mọ̀ wá kò fi mọ̀ wá nìyẹn so torí èdè eléyìí hamim nínú àwọn ghaibiyati ni nínú àwọn tó fi tọ́lọ́n fi pamọ́ síra ẹ̀ lọ́dọ̀ tí ò fẹ́ ká nímọ̀ ń pa ẹ̀. tanzilun minar rahmanir rahim tanzilun qur'ani nínú àwọn orúkọ qur'an òun ni tanzil nínú ntolon sọ kalẹ̀ fún ànábìwá Muhammad tanzilun ma wípé Qur'an tanzilun ni a rí wípé inú suratu al-Qadr ọlọ́run ní inna anzalnahu fi laylatil qadr. anzalnahu fi laylatil qadr. Qur'an. وما أدراك ما ليلة القدر Kùránì yìí asọ́kalẹ̀ ní fún ànábì wa Muhammad asọ́kalẹ̀. kó àwọn ènìyàn ah, ọlọ́run sọ́nu al-Qur'an nínú àwọn àyà mi pé wa anzalna ilayka dhikra litubayyina linnasi ma nuzzila ilayhim wípé wa ànábì wa Muhammad naam torí àsìkò afá Ilyas wa anzalna ilayka dhikra a sọ qur'ani kalẹ̀ fún ìwà nabuwa muhammad litubayyina linnasi láti lè ṣàlàyé fún àwọn ènìyàn ma nuzzila ilayhim pẹ̀lú pé kí la sọ̀kalẹ̀ fún wọn náà kí ni tí ń bẹ́nu ta sọ̀kalẹ̀ fún wọn náà so n ta sọ̀kalẹ̀ yìí àtọ̀dọ̀ ta ló ti wá tanzilun kùránì tá a sọ̀kalẹ̀ yìí mina rahman rahim látọ̀dọ̀ arrahman arrahim ẹ̀ẹ́dì wípé gbólóhùn arrahman yìí orúkọ ọlọ́run ni arrahim náà dẹ̀rẹ̀ orúkọ ọlọ́run ni arrahman ọlọ́run nìkan ló lè máa jẹ́ orúkọ yẹn gẹ́gẹ́ bí àwọn àfáà sọ pé arrahman ọlọ́run nìkan ló lè máa jẹ́ àmọ́ arrahim ọlọ́run máa fún ìkànnù ẹrú ẹ̀ ìkànnù ẹrú ẹ lè jẹ́ rahim gẹ́gẹ́ bí anabi wa muhammad sallallahu alayhi wa sallam ṣe jẹ́ rahim tó yọ lọ́n sọ pé laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum ra'ufur rahim nínú àyà yìí a rí wípé ọlọ́run sọ anabi wa muhammad wípé kí ni ra'ufur rahim aláàánú èèyàn ní ẹni tí ọlọ́run pè ní ìkẹ́ fún gbogbo ayé ni rahmatan lil alamin so ìtumọ̀ arrahman ọba àjọkẹ́ ayé arrahim ọba àṣàkẹ́ ọ̀run gẹ́gẹ́ bá yorùbá ṣe máa ń tu àmọ́ kí ni ìtumọ̀ arrahman gangan fúnra ẹ̀ arrahman ó ní wípé ìkẹ́ ọlọ́run á yíká gbogbo ẹ̀dá pátápátá kí la wá gbà lérò pẹ̀lú ìkẹ́ ọlọ́run á yíká gbogbo ẹ̀dá pátápátá ìyẹn túmọ̀ sí pé òjò àárọ̀ ìkẹ́ ọlọ́run ni mùsùlùmí ni ẹ́ kèfèrí ni ẹ́ ẹlẹ́bọ ni ẹ́ àbí ntọ́ ọba rí kọ joseph mú tó tayọ ọlọ́run ọlọ́run ó sì kẹ́ arrahman ẹ rí i pé ìgbà míì a rí i pé ah, ẹni yìí kò joseph ọlọ́run kò mọ ọlọ́run ó sì ń lówó lọ́wọ́ ara rahma ọlọ́run ni rahma tí ọlọ́run fi kárí gbogbo ẹ̀dá pátápátá ni ilẹ̀ ó ń gbìn nǹkan ara rahma ọlọ́run ni ọlọ́run fún wa ní àsìkò ẹ̀rùn àsìkò òjò àsìkò nígbà míì gbogbo ẹ̀ á dẹ̀ ìgbà míì gbogbo ẹ̀ á tún le ara rahma ọlọ́run ni so rahma yìí gbogbo ẹ̀dá pátápátá ló máa kó sábẹ́ arrahman àmọ́ arrahim àwọn mùmíní nìkan ni wọ́n jàǹfààní rahma ọlọ́run níbi arrahim torí ọlọ́run ṣe sọ pé wa kana bil mu'minina rahima wípé Ah, so pé àwọn mùmíní àwọn tó nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run now rahma ọlọ́run tí ọlọ́run ṣe fáwọn mùmíní ó yàtọ̀ sí èyí tí ọlọ́run ṣe fún gbogbo ẹ̀dá pátápátá bó tiẹ̀ já sí wípé gbogbo ẹ̀dá gbọ́ ẹ̀ mùsùlùmí fúnra wọn mùmíní wọn kò ti kó sábẹ́ arrahman you know, wọ́n ti kó sábẹ́ arrahman so rahimu yìí àkọ́kọ́ ìkẹ́ tọ́lọ̀ ń ṣe fún àwọn mùmìnì òun náà ni ìmọ̀nà òun náà ni dídálọ́ọ̀mà òun náà ni gbígbà fún ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam. ẹ̀kejì oore àti ìkẹ́ tọ́lọ́hún ó ṣe fún àwọn tó nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run àwọn tó páyà ọlọ́run òun náà ni wípé ọlọ́run ó fi wọ́n sínú kẹ́rẹ̀ lọ́jọ́ ọ̀gbìn del qiyama. so ìyàtọ̀ tó wà láàrin arrahman àti arrahim ni ṣẹwárí méjèèjì ó kó sábẹ́ rahman rahim tanzilun min arrahman rahim gbogbo méjèèjì àti arrahman àti arrahim ó kó sábẹ́ rahma lọ́hùn ìkẹ́ ọlọ́hùn so inú hadith anabi wa muhammad sallallahu alaihi wa sallam sọ pé warahmati sabaqa sabaqat ghadabi pé ìkẹ́ ọlọ́run ṣíwájú ìbínú ọlọ́run ìkẹ́ ọlọ́run ó ṣíwájú ìbínú ọlọ́run tó bá jọjọ́ ọ̀gbìndẹ̀ kìyàmà a máa rí àwọn ẹlòmíì tọ́lọ́run ó yọ kúrò nùnà àbẹ́lòmíì tá a ti ròpin nílé ayé tá a rò pé ah eléyìí mùsùlùmí ni ó àmọ́ ní tó ń ṣe ah inú náà ni ó wọ̀ torí àti máa dájọ́ fáwọn èèyàn láyé máa sọ pé lè kèfèrí máa sọ pé lè tọ̀hún kò kò ń ṣe tí mùsùlùmí gbọ́dọ̀ máa ṣe torí àmọ́ ẹni tí ọlọ́run ó kẹ́ lọ́jọ́ ọ̀gbẹ́ni alqiyama kìtàbùn. kìtàbùn fusilat ayatuhu qur'anan arabiyyan liqawmin ya'lamun. kìtàbùn tírà kan ní tanzilun ń tá a sọ̀kalẹ̀ ní hudan ìmọ̀nà ní nurun gbogbo eléyìí lórúkọ Qur'an kitabun tírà látọ̀dọ̀ ọlọ́run ni tá a sọ̀kalẹ̀ fún ànábì Muhammad a sọ̀kalẹ̀ láti ibi tá a kọ́ sí níbi tá a kọ́ sí ibẹ̀ náà ni ọlọ́run ti ṣàlàyé gbogbo tí ó bẹnu Qur'an so torí ẹ̀ àwọn àfáàjẹ́ òye wa wípé gẹ́gẹ́ bí al-imam Qatada ó sọ fún wa wípé ìtumọ̀ Fussilat ni wípé ọlọ́run ti ṣàlàyé halal ntó tọ́ àti haram àti tí ò tọ́ nu Qur'an gbogbo ẹ̀ lọ́lọ́run ti ṣàlàyé nínú tọ́lọ̀ náà tún ṣàlàyé nu Qur'an òun náà ni ẹ máa rí pé ọlọ́run máa sọ fún wa àwọn ìtàn nípa àwọn tó ti ṣíwájú ìtàn àwọn ànábì ọlọ́run ìtàn àwọn tí ọlọ́run ti parẹ́ kí ló dé tọ́lọ́run ṣe ń sọ àwọn ìtàn yìí fún wa láti wípé ká kẹ́kọ̀ọ́ látara wọn kí ló dé tí ọlọ́run máa sọ àwọn ìtàn míì fún anábùwà muhammad sallallahu alayhi wa sallam ní àwọn àsìkò kan láwọn àsìkò tó já sí pé anábì ó banújẹ́ gẹ́gẹ́ bí suratul kahf gẹ́gẹ́ bí súrọ̀tù yusuf tọ́lọ́mọba alekeola sọ̀kalẹ̀ ní maka àwọn súrà tí ìtàn pọ̀ nù ẹ̀ ni tó jásí wípé ọlọ́run ó máa sọ fún anábùwà Muhammad sallallahu alaihi wasallam láti lè fi ọkàn ẹ̀ balẹ̀ wípé o a kò ṣe é lójíṣẹ́ nìkan a wà pẹ̀lú rẹ pẹ̀lú gbogbo ohun tó ń ṣe. so kitabun fusilat tíra kan ni tá a kọ tá a sọ̀kalẹ̀ tá a ṣàlàyé ẹ̀ fún قرانا عربيا آياته قرانا عربيا لقوم يعلمون كتاب فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون ترى كان تاتي kí síwájú dídá sánmà àtilẹ̀ so ọlọ́run ti kọ Qur'an ọlọ́run ti yànnànà al-Qur'an síwájú dídá sánmà àtilẹ̀ ntọ́lọ́n kọ́kọ́ dá òun náà ni gègé al-qalam awwalu ma khalaqa Allahu al-qalam ntọ́lọ́n kọ́kọ́ dá òun náà ni gègé ọlọ́run sì sọ fún gègé náà pé ó yá kọ onímọ̀ àdá aktub kí kí n kọ kọ gbogbo ohun tí ó máa bẹ títí títí di ọjọ́ ọ̀gbìndẹ̀l kìyàmà lára tó kọ níbo ló sì kọ sí òun náà ni lawhun mahfuz lawhun mahfuz wàhálà kan ni tá a mọ̀ sí slate tó wà pẹ̀lú ọlọ́run bi aidi safara ọlọ́run wa máa fún àwọn màláìkà tí wọ́n máa fi jíṣẹ́ fún anabi wa muhammad sallallahu alaihi wa sallam so ọlọ́run nínú tọ́lọ̀ ń kọ sínú lawhun mahfuz òun náà ni al بل هو قرآن مجيد في لوح محفوظ túngbà tọ́lọ́hún kọ́ sínú alukur'an ọlọ́hún kọ́ sínú láhùn mahfuz láti bẹ̀ gbà tó tásìkò ọlọ́hún mú kúrò nù láhùn mahfuz torí pé gbogbo gbà tí ọlọ́hún bá fẹ́ dájọ́ nǹkan ọlọ́hún á sọ lásìkò tí ọlọ́hún sọ pé kíní yìí o àsìkò ẹ̀ tó so torí ẹ̀ nínú àwọn àyà tá a máa ṣàlàyé òun náà ni pé àwọn yóò máa bèèrè pé kí ló dé tí ọlọ́run ṣe dá sánmà ní ọjọ́ mẹ́fà àsìkò tó wọn lọ́hùn ni innama amruhu idha arada shay'an an yaqula kun fayakun. ó bá ṣe wọn lọ́hùn lọ́lọ́run ṣe ń dájọ́ nǹkan ẹ̀ òun ló ní òun ló ní wá àsìkò tó bá wùn ma bainal kafi wan nuni ọ̀rọ̀ àṣẹ ọlọ́run ń bẹ láàrin káf àti nun kún bọ́lọ̀ ń ṣe ń sọ kún bẹ́ẹ̀ náà ni ó ṣe rí bẹ́ẹ̀. so quran ọlọ́run mú kúrò nu lawhul mahfuz ọlọ́run mú lọ sí ilé yìí kan tí ń bẹ nu sámàlì ayé beitul izza lẹ́yìn náà ọlọ́run wá gbé al ọlọ́run sọ̀kalẹ̀ fún anabuwa muhammad sallallahu alayhi wa sallam ní ọlọ́run pín ní ọlọ́run ṣe ní díẹ̀díẹ̀ torí pé tí kùránì tọ́lọ̀ ń bá sọ gbogbo ẹ̀ kalẹ̀ fún ànábìwá Muhammad yóò ti pọ̀ jù ńgbà míì rè àwọn nǹkan á máa ṣẹlẹ̀ tó yẹ pé ànábìwá Muhammad ò ní mọ èsì tó wọ́n fi sí sọ ọlọ́run wàá sọ kùránì kalẹ̀ fún láti lè mọ irú èsì tó wọ́n fi sí lásìkò tó yẹ so àná ọlọ́run dẹ̀ ṣàlàyé ẹ̀ fún wa fún wa pé litaqra'ahu 'ala an-nasi 'ala mukthin. ala mukth so láti lè káwọn yẹn lè máa kà á díẹ̀díẹ̀ bó bá ṣe ń sọ̀kalẹ̀ kó máa kà á kó máa yé wọn kó máa mọ bí wọ́n ṣe lò torí ẹ̀ lọ́lọ́run ṣe sọ wọn pé kitabun fussilat ayatuhu gbogbo nǹkan lọ́lọ́run ti ṣàlàyé fún wọn nínú Qur'an tafsila li kulli shay gbogbo nǹkan kò sí nǹkan náà tí ọlọ́run ò tí ì yanjú ẹ̀ fún wa nínú al-Qur'an sharia gbogbo tó gbogbo àwọn àwọn àwọn ìjọ tó ṣíwájú ìjọ wa ìjọ anabuwa muhammed lọ́lọ́run ti ṣàlàyé sínú alukur'an àti sharia anabuwa muhammed sallallahu alayhi wa sallam gbogbo ẹ̀ lọ́lọ́run ti ṣàlàyé nínú alukur'an kur'an ní arabiya kur'an yìí lárúbáwá èdè lárúbáwá la fi sọ̀ kalẹ̀ èdè lárúbáwá lugatu dọ́d èdè anabuwa muhammed sallallahu alayhi wa sallam tí ọlọ́run ní òun la fi sọ kùránì kalẹ̀ kó má dàrú wípé a máa wò wípé ah, ṣé èdè ọlọ́run ṣé lárúbáwá lédè ọlọ́run ni kalamullahi òun ni alqur'an in tó bá wọn lọ́hùn èdè tó bá wọn lọ́hùn lọ́lọ́hùn yóò fi sọ̀rọ̀ àmọ́ èdè tí ọlọ́run fi sọ alqur'an kalẹ̀ òun ni èdè lárúbáwá yakhtaru ma yasha in tó bá wọn lọ́hùn lọ́lọ́hùn ó ni ó mú ó bá wọn lọ́hùn ọlọ́hùn ó mú Yorùbá ó bá wọn lọ́hùn ọlọ́hùn máa Hausa àmọ́ èyí tó wọn lọ́hùn òun náà ni kí ni o òun náà ni èdè lárúbáwá in tó fi wá nìyẹn tó já sí pé èdè lárúbáwá yìí ó di dandan ká mọ bá a ṣe sọ. So a gbọ́dọ̀ fi kọ́ àwọn ọmọ wa a gbọ́dọ̀ fa àwọn ọmọ wa sílé kéwú a máa wò pé èdè lárúbá èdè àwọn ará Saudi ni rárá o èdè ẹ̀sìn wa nítorí pé èdè tí ànábì wa Muhammad sallam sọ ni kò sì sí bá a ṣe fẹ́ gbọ́ súnà ànábì wa Muhammad sallam yìí tá a bá gbọ́ wa. àwọn tó tú súnà ànábì sallam hadith ànábì séèbó àwọn tó tú sí Yorùbá àwọn tó tú sí Haúsá wọ́n gbọ́ lárúbáwá ni wọ́n lè fi tu sí haúsá bá a bá dẹ̀ ṣe ń tú èdè nínú àtẹ́rẹ́jàmà bá a bá ṣe mú èdè kan tá a tu sí èdè míì bíútì èdè yẹn á máa reduce á máa dínkù àmọ́ ẹni bá gbọ́ èdè source ìpìlẹ̀ èdè yẹn gangan ẹni bá understand ẹ̀ tó yé pé ah, kí ni ìtumọ̀ èdè yìí gangan kí ni kí ló mean so àlàyé àti gbogbo ẹni tí èdè náà kó sínú yóò yé ẹni bá fẹ́ ẹni bá fẹ́ mọ èdè náà so ọlọ́run bá àlekẹ́lá sọ wọn pé Qur'anan Arabiyyan Qur'an yìí èdè lárúbáwá la fi sọ kalẹ̀ so bá a bá fẹ́ kírun èdè lárúbáwá la sọ Allahu Akbar àbí bá a bá fẹ́ ka Qur'an èdè lárúbáwá a lè dórí ìrún sí ká máa sọ pé in the name of Allah the most beneficent the most merciful a lè máa sọ yẹn lórí ìrún n ta sọ ni pé bisimilahi rahman rahim alhamdulilahi rabbil alamin èdè Lárúbáwá là ń sọ so nínú tarikh ní empire Ottoman empire nígbà tí Ataturk tí ó bẹ̀rẹ̀ àsìkò ẹ̀ ó chẹ́ǹjì àwọn nǹkan kan nípa Quran nínú tó chẹ́ǹjì náà ni pé àwọn tó ń pèrún kọ́ máa pèrún pẹ̀lú èdè Turkey àwọn tó ń kírun kọ́ máa kírun pẹ̀lú èdè turkey but ọlọ́run bàlẹ́kíọ́lá nínú àdéhùn tó ti ṣe fún wọn náà ni wípé wà inna lahu lahafidhun kùránì yìí ó abẹ́ kùránì yìí tá a sọ kalẹ̀ yóò máa wà lábẹ́ ìṣọ́ ọlọ́run títí di ọjọ́ ọgbẹ́ndẹ̀lkìyàmà naam. تنز... آه كتاب فصلت آياته قرآنا عربيا قرآنا عربيا لقوم يعلمون كتاب tírakani tá a sọ̀kalẹ̀ tá a fọ́ sí wẹ́wẹ́ ayatuhu gbogbo àwọn àyà tí ń bẹ́ńbẹ́ gbogbo àwọn tó jọ mọ́ ọ̀rọ̀ àkídà aṣàlàyé ẹ̀ àwọn tó jọ mọ́ halal aṣàlàyé ẹ̀ àwọn tó jọmọ́ bíi haram aṣàlàyé àwọn ìtàn a sọ fún anabiwa muhammad a tún sọ fún gbogbo ẹni tí bá ń ka kuraani tí ó máa jàǹfààní ń bẹ li qaumin ya'lamun kí àwọn èèyàn lè bá a mọ tí bẹnu alukur'an bashiran wa nadhiran wa nadhiran fa a'rada فهم لا يسمعون بشيرا ẹni tí ó wà máa kúránì yìí a máa fún wa ní ìró ìdùnnú nípa gbogbo ntọ́lọ́mbá ní ká ṣe tá à ń ṣe a máa sọ ibi tí a ti bára wa ẹni bá ṣe dáadáa ọlọ́run bá lékè ọlọ́run sọ ibi tí ó ti bá rẹ̀ òun náà ní àlìjẹ́nà bàṣírán ẹni bá ṣe ntọ́lọ́mfẹ́ kó ṣe abarẹ̀ láljanna ọlọ́run pé anabiwa muhammad ní bashir náà ipe ẹni tí ó máa fún wa ní ròódùnú wa nadhiran kúránì yìí lẹ́yìn ìgbà tí kúránì yìí jẹ́ bashir ni tí ó máa fún wa ní ròódùnú nígbà míì tá a bá ń ka kúránì tí a bá rí ibi tọ́lọ̀ tí ń ròyìn àwọn ará àlìjẹ́nà inú wa ó sì máa dùn wípé ah ah pẹ̀lú gbogbo ohun tí ọlọ́run sọ pé àárín inú aljanna mathalu aljannati allati wu'ida almuttaqun ọlọ́run sọ pé ah, àpèjúwe aljanna yìí o tí ọlọ́run ṣe àdéhùn ẹ̀ fún gbogbo ẹni bá páyọ̀ ọlọ́run fiha anharu. fiha anharu min ma'in ghayri asin. anharu min ma'in ghayri asin ni àwọn odò àwọn àbàtà kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú aljanna tí ò ní eh, tí ò ní mixture tí ò sí stain ńbẹ̀ a rí i pé ó wà very pure ńgbà míì kí ni alkaline level ẹ̀ ọlọ́run bá lèkè ọlá nìkan ló mọ̀ gẹ́rẹ́ arsenic wà ní harun min khamri ladhati li sharibin. ladhati li sharibin. àwọn ọtí tí ń bẹ́nu aljanna kò ń ṣe ọtí táyé tí wọ́n ń pààyàn ọtí táyé imam fine. min labanin lam yataghayyar ta'mu. àti àwọn míkì wàrà tí a mú lọ́jọ́ gbẹ̀ndàl kìyàmà lam yataghayyar ta'muhu tí ó plain funfun ni lam yataghayyar ta'muhu tí taste yẹ kò sí kò sábà wọn bí taste yẹ kò change ẹ mọ̀ pé àwọn míkì ayé ìsìn tẹ́ bá ti ń transport yẹ láti one place to another place bẹ́ẹ̀ ṣe ń transport ẹ̀ bẹ́ẹ̀ náà ni quality ẹ̀ ṣe ń reduce. lam yataghayyaru ta'muhu wa naharun min asalin musaffa. tọ́mùrin lazatin lisharibin. náà wa naharun. ونهار من عسل مصفى. lálẹ́ jẹ́ nàyí nínú ìró òdùnnú tí kùràánì ń fún wa léyìí tó já sí pé díẹ̀ nínú ẹ̀ lásọ yìí àwọn bòmí nu Qur'an á rí i pé ọlọ́run tún fún wa ní àwọn ọ̀rọ̀ òdùnnú mi àwọn ọ̀rọ̀ òdùnnú mi asẹ́ lẹ́nu mo oyin tó pure ẹ rí i pé tá a bá fẹ́ ra oyin á sọ pé ah, I need pure honey oyin tó pure ni mo need o mi ìfẹ́ oyin tí wọ́n adulterate o tí wọ́n ti dọ́gbọ́n sí o aljanna á rí ń bẹ ni tí ó máa ṣàn odò odò tó jẹ́ pé odò wàrà ni odò oyin ni odò ọtí ni odò omi ni oríṣiríṣi odò níbẹ̀ nínú aljanna so nínú àwọn ọ̀rọ̀ òdòdó tí Qur'an ń fún wa bẹ́ẹ̀ náà ni wípé wa nadhiran Qur'an yìí yóò máa kìlọ̀ fún wa nínú ìkìlọ̀ ara àwọn ìkìlọ̀ tí Qur'an yóò máa ṣe fún wa náà ni pé tọ́ ọ bá ṣe báyìí ibi báyìí lọ́ọ́ ti bára rẹ tọ́ ọ bá tàpá sọ́lọ̀ walahum adhabun alim ẹ máa rí pé ọlọ́run máa sọ pé wàhálà ọ̀hún adhabun azim nígbà míì ìyà ẹlẹ́tẹ̀ ìlérò yóò máa bẹ fáwọn tí ò bá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìyà tó lágbára yóò máa bẹ fún àwọn tí ò gbọ́rọ̀ ọlọ́run ọlọ́run gbà mí nínú alukur'an a máa ṣàlàyé fún wa wípé irú ìyàwó ni àpèjúwe bẹ́ẹ̀ ìbẹ̀nu suratul masad pé ما أغنى عن أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من أسد eléyìí ni ọlọ́run fi sọ ìyà tí Abu Lahab yóò jẹ lọ́jọ́ ọ̀gbẹ́ni alqiyama so ọlọ́run bá alékeọlá sọ fún wọn wípé tó ń ti pé kuraani yìí bashiran ń ti ń fúnni ní ìròdùn ni wa nadhiran in tó ń fi ń kìlọ̀ fúnni ni fa a'rada aktharuhum bashiran ọlọ́run ní kò ṣe báyìí ọ̀ ń ṣe ọ̀rí ẹ̀san látọ̀dọ̀ ọlọ́run wẹ́nẹ̀dì rán ọlọ́run ní kò jìnnà sí nǹkan má ṣe báyìí má mọ̀ tí má jalè má ṣe ṣìnà gbogbo ń tọ́lọ̀ ń fi ń sọ fún ẹ wípé tọ́ ọ bá ṣe ò nẹ̀dì rán ìyá báyìí ní ò tiẹ̀ tó bá jọjọ́ ọ̀gbìn alkiyama bashiran tó bá jìnnà sí tó ń ṣe ń tọ́lọ́ ń fẹ́ bashiran ọlọ́run fi ẹsẹ̀ lè jẹ́nà lákìn fa àárọ̀dọ̀ akitharuhum tó ń ti pé ọlọ́run sọ gbogbo àwọn kiri yìí náà fa àárọ̀dọ̀ akitharuhum àwọn kèfèrí maka àrọ́dọ̀ wọ́n gúnrí wọ́n kò ń bí ìlànà ọlọ́run aktharuhum púpọ̀ nu wọn púpọ̀ nu wọn ọlọ́run sọ̀rọ̀ wọn fún wa walid ibn mughira al-aas ibn wa'il àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ umayyata ibn abi salt àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yọnú àwọn àgbà kèfèrí maka tí anabiwa muhammad sallallahu alaihi wa sallam tó pè wọ́n sí islam wọn gbọ́ abu jahal ẹ wo oríṣiríṣi ìgbà tí ọlọ́run bá àlékè ọlá ti rán ànábì pé ẹni yìí ó yẹ kó dán lọ́n mọ̀ ni ẹni yìí ó yẹ kó tiẹ̀ dá ìlànà ọlọ́run tó ti sọ pé ọlọ́run tún gbé ànábì wa muhammad sallam jáde láàrin wọn tó ń ti bẹ́ẹ̀ náà wọn ò gbọ́ èèyàn mélòó ló tẹ̀lé ànábì wa muhammad sallam lọ sí maka lọ sí madina ńgbà tá ànábì ń jira yíjira pẹ̀lú gbogbo àwọn ìyẹn ti ń bẹ́ mọ́kà lásìkò náà so fàárọ̀dọ̀ akífẹ́rùhùn púpọ̀ nu wọn ni wọ́n gún rí ni wọ́n kúrò ń bi ọ̀rọ̀ ọlọ́run fahum la yasma'un. fahum gbọ́ gbogbo ìgbà tí anabi wa muhammad gbogbo ìgbà tí anabi bá ń pè wọn sí ojú ọ̀nà ọlọ́run wọn tiẹ̀ ní ṣe báwọn ṣe pé wípé àwọn gbọ́. wọ́n gbọ́ àmọ́ wọ́n máa máa ṣe bí ń pé àwọn ò gbọ́ ni wàkọ́ọ́lù nígbà táwọn àbí bá ń bá wọn pé ah, ọ̀rọ̀ ọlọ́run rèé ẹ tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ẹ jìnnà sí. wàkọ́ọ́lù kulubuna fi akindati mimma tad'una ilayhi. wàkọ́ọ́lù kulubuna fi akindati wọn a máa sọ wípé máìndì wọn ọkàn wọn fi akínàtì nǹkan ti dàbò kò tiẹ̀ lè understanding tí ànábì ń pè wọ́n sí ìyẹn túmọ̀ sí wípé wọ́n lè gbọ́n tí ànábì ń sọ bó tẹ̀ jẹ́ sí pé ọlọ́run fún wọn ní etí ọlọ́run fún wọn lọ́kàn àmọ́ wọ́n màmá yẹ̀sírù ka alam yasmaha fabashiruhu bi adhabin alim yẹ̀sírù mustakbiran ọlọ́run sọnù inú àyà mi wípé wọ́n màmá mustekbiran lẹ́ni tún lẹ́ni tí ń gbéra sọ́dọ̀ ọlọ́run lẹ́ni tí ń gbéraga sọ́lọ́run mustekbiran ka alami yasmaha wọ́n tún wá máa ṣe bí ń pé àwọn ògbọ́n tọ́lọ́ ń pè wọ́n sí wọ́n á máa ṣe bí ń pé àwọn ògbọ́n tí anabiwa muhammad sallam ń pè wọ́n sí ka alami yasmaha wọ́n á máa mọ̀ọ́mọ̀ máa dààmú anabiwa muhammad ọlọ́run wá sọ fún ànábì pé fabashiruhum bi adhabin alim fún wọn ní ìró ìró yà atahakum lélẹ̀ alistihza ọlọ́run fi wọ́n ṣe yẹ̀yẹ́ ni fún wọn ní pé ìyà ńlá ń bẹ fún wọn pẹ̀lú gbogbo ìwà tí wọ́n ń ṣe wù pẹ̀lú ànábì. wàkọ́lù kulubuna fi akínàtì mímá tẹ̀dẹ̀húnà ilẹ̀ yìí gbogbo tó ń pè wá sí pé ká gbọ́ lọ́n gbọ́ pé ká fẹ́ bọ́ọ̀lẹ̀ pé ká máa hùwà tí ó dáa akínàtà akínàtì àgbọ̀n tó ń sọ etí wa ti di ọkàn wa ti di ọkàn wa ti di wàkọ́ọ̀lù kúlùbù náà fi àkínná tí mímá tẹ̀dùn náà ilẹ̀ yìí wàfi àdá nínà wà kọ̀rọ̀. wàfi àdá nínà wà kọ̀rọ̀. etí etí etí wọn ni o kò ṣe ti wà àwa ń gbọ́rọ̀ ọlọ́run wọn wá máa sọ pé hmm. etí àwọn ti di àwọn ò gbọ́ ntí ntí wọ́n ń sọ ntí anabiwa muhammed sallallahu alayhi wa sallam pé wọ́n sí a rí i pé nu suratul baqara. الله سبحانه fún wa كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنوره وتركهم في ظلمات لا يبشر ثم بكم عمي فهم لا يرجعون صم وأgbọ́ بكم wọn بكم wọn àwọn mùnáfíkì ni wọn kò sí bó bá ṣe pé wọn tí wọn wà á sọ pé à etí wọn ò dí ma àbáwọn ò ríran ma la yarji'un wọn ò ní padà lórí tí wọn sọ yẹn wọn ò ní padà kò sí bó. ọ̀fi àdá nínà wákàrún wọn wá máa sọ fún ànábi wípé àdá nínà wákàrún ẹ rí i pé ẹlòmíín gbà míì tá a ti pè pé àfi ọ̀nà ilẹ̀ máa wù wá báyìí àdá nìhì wákàrún fi òdìnnà ìhì wákàrún. wọ́kọ̀rù ń bẹnu etí ẹ̀ bó tẹ̀ já sí pé ìmọ̀ náà ọlọ́run á fi ẹni bá ẹni tọ́lọ́run bá fẹ́ ọlọ́run á máa fi mọ̀nà ẹni tọ́lọ́run bá fẹ́ ọlọ́run fi mọ̀nà ẹlòmíì yóò rọ́nà ńlẹ̀ kò ní fọ̀lù kò ní tẹ̀lé ẹlòmíì yóò rọ́nà ńlẹ̀ kò ní tẹ̀lé ẹlòmíì rèé kò sì rọ́nà tí ó a máa wá hìdáyà káàkiri a máa wá hìdáyà káàkiri ẹlòmíì tó jẹ́ pé bóyá alábàágbé wa nígbà míì tá a ti sọ fún títí títí títí à má ṣe báyìí mọ́ ó lè jọ̀rọ̀ ẹ wa má ṣe báyìí mọ́ má hùwà báyìí mọ́ má má má tẹ̀lé ẹni báyìí mọ́ má mú gbó mọ́ má mọtí mọ́ gbogbo wa bàjẹ́ tíyàn wù ẹlòmíì tá a ti sọ fún fí òrìnà ìhè wọkọ̀ nǹkan bẹ́ẹ̀ nu etí wọn so torí ẹ̀ láwọn máa sọ fún ọlọ́run pé kọ́lọ́n kó kó ṣí ọkàn wa síbi ìrántí ọlọ́run kọ́lọ́n kó. wà mí. bẹ́yìnìna wà bẹ́yìn wà mí bẹ́yìnìna wà bẹ́yìnìka hijabun. gàgà ń bẹ láàrin láàrin wa àti ìwọ ànábì wa Muhammad fa'amali innana. ṣé tiẹ̀ ká ṣe tiwa ṣé tiẹ̀ máa lọ jọ́sìn fún ọlọ́run tó ń pè wá sí máa lọ dá jọ́sìn fún ọlọ́run ẹ fa'amal ìwọ ṣe tiẹ̀ innana amilun jẹ́ káwa náà máa ṣe tiwa jẹ́ ká máa jọ́sìn fún àwọn ère ère maka tá a ní wọn jọ sí maka yìí jẹ́ a máa jọ́sìn fún wọn lọ. innana amilun kuli innama. kuli innama ana basharun mithlukum yuha ilayya annama ilahukum ilahun wahide. kul innama ìwà nábì sọ fún wọn wípé innama ana basharun mithlukum èèyàn bíi yín ni mí yín ṣe màláìgà àtàrà yín lọ́lọ́run ti gbé mi dìde ọmọ ìyá yín ni mí ẹbí kan náà ni wá basharun mithlukum ẹ̀jẹ̀ tí ń rìn lára yín náà ní rìn lára tèmi náà basharun mithlukum yuha ilayya ní tèmi fi yàtọ̀ sí yín náà ni wípé ọlọ́run ń sọ ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ fún mi láti fi jíṣẹ́ fún yín. yuha ilayya in annama ilahukum ilahun wahidun wípé la ilaha illallah ẹ̀rí wípé ńgbà tí ọlọ́run gbé anabi wa muhammad sallam dìde tó bẹ̀rẹ̀ dáhùn pẹ̀lú àwọn aráalé ẹ̀ ngbà tí àkọ́kọ́ gbà tí ó pe àwọn ará maka tí ó pè wọ́n sí gbígba ọlọ́run gbọ́ àbí mímọ̀ ọlọ́run àbí sísìn ọlọ́run lọ́kan ṣoṣo ó lọ sórí òkè sọ́fà ànábì sọ fún wọn wípé tí n bá ní kí n sọ fún yín pé báwo ni mo ṣe jẹ́ láàrin yín wọ́n ní antel amin wọ́n kí wọ́n ní ah, aláfọkàntẹ́yìn ẹ̀ ní ẹ̀ tó anábì sọ nígbà ní kí n sọ fún pé ah, lẹ́yìn òkè yìí àwọn àwọn èèyàn ń bọ̀ láti wá jà yín lógun àwọn mùsọ̀dẹ̀kìyà ṣé ẹ gbà mí gbọ́ wọ́n ní ah àgbẹ̀ gbọ́ antel amin kíní kan pé ah, aláfọ ẹni tó ń sọ òdodo ní ẹ̀ ọ̀yìn parọ́ so anábì wa sọ fún ọ wípé kí wọ́n gba la ilaha illallah ẹni bá gba la ilaha illallah yóò jèrè ẹni bá sọ la ilaha illallah yóò jèrè ẹ gba ọlọ́run gbọ́ ẹ fẹ́ bọ́ọ̀lẹ̀ ẹ ṣe ẹni tó kọ́kọ́ sọ̀rọ̀ tó kọ́kọ́ takò ànábì òun náà ni Abu Lahab Abu Lahab ní tabban laka ya Muhammad èpè lọ kó parun ìparun èpè ìparun ló ń ṣẹ́ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam إذا lọ́lọ́run ti ní tabbat yada abi lahabin wa so ìtọ́lọ́n fi في أنو wa Muhammad kò ju ẹyẹ kan lọ ẹyẹ kan yìí àwọn nǹkan tó pọ̀ ó kó sábẹ́ kí lẹyọ kan náà òun náà ní pé ká gbà pé la ilaha sí ọlọ́run kan tó tó tó yẹ ká jọ́sìn fún tó tayọ Allah. لا معبود بحق إليه لا معبود بحق إلا الله ìtumọ̀ la ilaha illallah kò sí ẹni tó yẹ kí a jọ́sìn fún tó tayọ ọlọ́run tá a bá wá gúnrí kúrò tá a jọ́sìn fún ọlọ́run nìkan ìjọ́sìn fún ọlọ́run ó lè jẹ́ ti gbólóhùn pé bóyá à ń fẹnu sọ àbí ó lè jẹ́ ti ìwà gbígbà pọ́lọ́run jẹ́ ẹyẹ kan ṣoṣo òun náà ni pé a mọ̀ tawhid pé ìmọ́lọ̀ nìkan ṣoṣo ó pín sọ́nà mẹ́ta ìmọ́lọ̀ nìkan ṣoṣo ní ti ìjọsìn òun náà ni tawhid olóhìyà ìmọ́lọ̀ nìkan ṣoṣo wípé a gbà pé ọlọ́run ni ẹni tí ó lè fún wa ní ìjẹ àti mu a gbà pé ọlọ́run ni ẹni tí ó lè dáàbòbò wá a gbà pé ọlọ́run ni ẹni tó lè mú àìsàn kúrò lára so ẹlòmíì a máa wọ pé gbígbà pọ́lọ́run yes mo gbà pé Allah òun lọ́lọ́run mi kò ń ṣe gbólóhùn nìkan ntí àdìsọ́kàn ntọ́ àdìsọ́kàn tọ́ ọ sì mọ̀ lẹ́mìí ara ẹ wípé gbogbo ìbáàdà gbogbo ìṣe rẹ kul inna salati wa nusuki wa mahayaya wa mamati. àti lillahi rabbil alamin. gbogbo n tí èèyàn fi ń rábàbà sọ́lọ́hun àwọn sàárà wọ́n máa yáyà ìgbégbèsí ayé rọrùn wọ́n máa máa ti ti bá tún kú náà lillahi rabbil alamin gbogbo ọlọ́run. wọ́n máa máa ti lillahi rabbil alamin. قل بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فاستقيموا إليه واستغفروه. lẹ́yìn tó sọ fún wọn wípé kí wọ́n gbà pé ọlọ́run lẹni tí ó yẹ kí wọ́n máa jọ́sìn fún ọlọ́run ni ó yẹ kí wọ́n mú gẹ́gẹ́ bí ẹni tí wọ́n máa jọ́sìn fún nìkan so tá a bá béèrè lọ́wọ́ àwọn Quraysh àwọn àwọn kèfèrí Mẹ́kà wípé ah, ẹ gbà pé Ọlọ́hun wà kí ló wá mú yín tó já sí wípé àwọn ère yìí ẹ fi wọ́n lẹ̀ ẹ gbà wípé Ọlọ́run lọ́ba tí ń sọ òjò kalẹ̀ Ọlọ́run lọ́ba tí ń sọ oòrùn Ọlọ́run lọ́ba tí ń control gbogbo nǹkan yìí àmọ́ tó bá wá di pé kẹ́ ẹ jọ́sìn kẹ́ ẹ béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run ẹ wàá máa lọ bá àwọn ère tí ń bẹ Mẹ́kà èsì tí wọ́n máa fọ̀ ní pé li yuqarribuna ila Allahi zulfa láti à ah, pé àkọlé ah, gírí lọ́bọ́lọ́n bá wọn pé a gbọ́dọ̀ kọ́kọ́ bá àwọn èrè yìí àwọn ni intermediary sí ọlọ́run àwọn lẹni tí ó máa bá wa sọ fọlọ́run wípé ọlọ́run o nǹkan báyìí lẹ́rù rẹ need ọlọ́run sì ní à ah, nídìí gbogbo yẹn wa idha sa'alaka ibadi anni anabuwa Muhammad sallallahu alaihi wa sallam hmm. ngbà táwọn kan lọ bá pé báwo la máa pọ̀ lọ́hùn báwo la ṣe máa bèrè nǹkan lọ́wọ́ ọlọ́run anábì òmèsè tó wọ́n fi fún àwọn sàhábà ọlọ́run wa sọ àyà ìkàlẹ̀ pé wà ìdá sàálàkà ìbádì àní. inni qaribun ujibu da'wata da'i idha da'ani. ujibu da'wata da'i idha da'ani. ìwà nábì tí àwọn ẹrú mi ìdá sàálàkà ìbádì táwọn ẹrú mi tí wọ́n bá béèrè pé báwo làwọn ṣe máa pè ní ọlọ́run sọ fún wọn fa inni qaribun mo súnmọ́ wọn ju ìṣàrùn lọ pé ẹ pè ọlọ́run directly ẹ pè ọlọ́run ọ̀dọ̀ ọlọ́run sòsé ni kò ń ṣe pé a ṣe a máa sọ pé a nídìí èèyàn kan láti láti gorí ẹ̀ka tó dọ́dọ̀ ọlọ́run tó o bá ti aqrabu ma yakunu al-abdu ila rabbihi wa huwa sajid ipò tí ẹ̀dá fi ń súnmọ́ ọlọ́run jù òun ni ìgbà tí kí ni o ó wà lórí sujud torí ẹ̀ lànà bá Muhammad sallallahu alayhi wa sallam pé ká máa bẹ lọ́hùn láwọn àsìkò yẹn tábà ti wà sujud ọlọ́run súnmọ́ wa pẹ́kípẹ́kí. so ìwà nábì fastaqimu ilayhi wastaghfiru sọ fún wọn wípé fastaqimu ilayhi gbogbo ìjọsìn wọn gbogbo ìrábàbà wọn gbogbo ìpèpè wọn kí wọ́n máa darí ẹ̀ sọ́dọ̀ ọlọ́run alistiqama òun lànàbì ń pèpè sí ń bì eléyìí kò ń ṣe fáwọn kèfèrí nìkan kò ń ṣe fáwọn mushrikina Makkah kò ń ṣe gbogbo kò ń ṣe fún àwọn tó ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run nìkan fastaqimu ilayhi wastaghfiru eléyìí náà ń bá wa hmm. wí náà wípé fastaqimu ilayhi ẹ dúró ti ọlọ́run ẹ jẹ́ kẹsẹ̀ yín mú ṣinṣin lórí ìgbàgbọ́ yín pẹ̀lú ọlọ́run ẹ gba ọlọ́run gbọ́ tọkàntọkàn wípé àdúrà tẹ́ tẹ́ ṣe yí o ọlọ́run lọ́ba tí ó gbà ìtọrọ àbòbò tẹ́ ń tọrọ lọ́wọ́ ọlọ́run ọlọ́run bá ní ẹni tí ó ṣe so fastaqimu ilayhi tẹ́ ẹ bá ń béèrè lọ́wọ́ ọlọ́run ẹ nígbàgbọ́ pẹ̀lú pé o ọlọ́run ọba àlekè ọlá lẹ́ni tí ó ṣe intẹ́gbẹ́ wastaghfiruhu ẹ wá tọrọ àforíjì lọ́wọ́ ọlọ́run ẹ rí wípé òṣùlùbù yìí wéè tí anabiwa muhammad sallallahu alayhi wa sallam fi ń pe àwọn kèfèrí maka sí sí ojú ọ̀nà ọlọ́run ó jọ àbí bákan náà ni pẹ̀lú báwọn ànábì ọlọ́run náà ṣe ń pèpè sí pé àwọn ìjọ wọn sí ọ̀dọ̀ ọlọ́run pé ok o fakultu stekfiru rabbakum a rí i pé gbogbo wọn pátápátá hudu ni nuhu ni ibrahim ni gbogbo àwọn ànábì ọlọ́run nǹkan yẹn kan nǹkan àkọ́kọ́ tí wọ́n kankan sọ fáwọn ìjọ wọn ni pé fastekfiru ilé yìí ẹ tọrọ ẹ wá foríjì lọ́dọ̀ ọlọ́run ẹ wá foríjì fastekfiru wastekfiruhu وويل للمشركين واستغفروه ẹ wá àforíjì lọ́wọ́ وويل للمشركين الذين وويل للمشركين وويل للمشركين الذين لا يؤتون الزكاة وويل للمشركين الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون واستغفروه أوافرجي àforíjì ọlọ́run ọba àlekẹ́ọ́lá lẹni tí ó lè foríjì ẹ̀ṣẹ̀ kò sẹ́ni tó mọ́ kò sẹ́ni tí ó sọ pé à gbogbo iṣẹ́ tóun ṣe ó ti dáhùn lójú àbí pé à òun máa wájú ọlọ́run a máa tọrọ àforíjì lọ́wọ́ ọlọ́run gbogbo ìgbà ni torí ẹ̀ àsìkò Ramadan tá a wà yìí ẹ jẹ́ kí ó pọ̀ nú àdúrà wa wípé a máa wá àforíjì látọ̀dọ̀ ọlọ́run Aisha radiyallahu anha anabi fi gbólóhùn kan kọ pé anabi ah, kí ni màá sọ tí n bá ń wá òru Laylatul Qadr gbólóhùn istikfar ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam kọ aisha radiyallahu anha òun náà ni allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anna alaafu òun tún peléke lórí maghfira alaafu òun tún peléke lórí ìmáa wá àforíjì lọ́wọ́ ọlọ́run àkọ́fẹ́ kọ́lọ́run gbàgbé àbí kọ́lọ́hún foríjì ẹ̀ṣẹ̀ wa nìkan ìta tún fẹ́ lọ́wọ́ ọlọ́run ni pé àlàáfù kọ́lọ́hún parí yányán àlàáfù òun là ń tọrọ lọ́wọ́ ọlọ́run so abẹ́ ọlọ́run bá àlékè ọlá á dúró lórí ààyè àkẹfà nù sórọ́tù Fussilat á dẹ̀ mú láti wa wailun lil mushrikin lọ́la bí idhnillahi ta'ala wa sallallahu wa sallam wa barik ala Muhammad wa ala alihi wa sahbihi wa subhanallah. وبحمده وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين No,